عن عائشة رضي الله عنها أطلع يا عائشة قلوا بعض نسمة وأن أن ولا ما قريش تجا إدلي بتاعنا الاتجادي أهمهم شان المرأة المعزومية irú wọn nípa àṣìṣí tó jẹ́ ìdílé mazumiya alẹ́tì sarqat eléyìí tó jalè níjọ́ kìíní àná nígbà tí wọ́n mú ọ̀rọ̀ yìí déwájú anabi sallallahu alayhi wa sallam faqalu wọ́n ń sọ níwájú anabi yìí pé wọ́n tó dọ́dọ̀ àná wọ́n sọ pé wa man yukallimu fiya rasulullah sallallahu alayhi wa sallam ta lẹni tó lè kojú anabi láti bá wa bá anabi sọ̀rọ̀ nípa obìnrin tí ó jalè yìí tó fi jẹ́ sí wípé báyà nábì ò lè jẹ́ kán yọ̀ǹda rẹ̀ kámọ́gì e lọ́wọ́ fàkọ́ọ̀lù gbogbo wọn bá panu pọ̀ gbogbo àmà ni yẹjìtẹ́rì àlẹ́ yìí ta ló ń tọ̀hún tó lè láyà bọ́ síwájú níwájú ànábì pípa lẹni náà ìlà Usama kò sẹ́ni tó lè sọ̀rọ̀ wájú ànábì tó lè bàbá wa Usama ọmọ Zaidi lọ torí pé kí ló fà á حب rasulillahi sallallahu صلى الله عليه وسلم fẹ́ràn rẹ̀ púpọ̀ ẹni yẹn bá sì fẹ́ kò sí tí ò ní lè gbà lọ́wọ́ ẹni ẹ̀rí ó fi hàn pé ìfẹ́ ó sì pàtàkì pé kí n yọ fẹ́ràn ara ẹni ẹ bá ti fẹ́ràn ara yín kò sí ní tẹ́ ní lè gbà lọ́wọ́ ara yín lọ́ba ló fi sí wípé ó bá fẹ́ràn ìyàwó rẹ̀ kò sí tó ní sí fún tí ọ̀rẹ́ náà bá fẹ́ràn rẹ̀ kò sí tó náà ní lè sí fún ọ bọ́mọ bá fẹ́ràn òbí ẹ̀ kò sí tí ò ní lè ṣe fóbi ẹ̀ bóbi náà bá fẹ́ràn ọmọ kò sí tí ò ní lè ṣe fọmọ ẹ̀. ìyẹn ló wá bí ọ̀rọ̀ náà wípé ẹni tó lè sọ̀rọ̀ wájú ànábì òun náà ni Usama tó bónú Zaid nítòsí fà á ni wípé Zaid yẹn òun ni wọ́n ń sọ pé ànábì ló bí kí sànábì ló bí o ṣùgbọ́n látara ìfẹ́ tá ànẹ́bì ní sí wọ́n ti wá sọ́dọ̀ ọmọ ànẹ́bì wọ́n wá ń pè lọ́mọ ànẹ́bì ẹ̀kọ́ ọlọ́run padà clear rẹ̀ pé ọ̀nà kìí sọ ọmọ ànẹ́bì ẹ má fi ṣe ìdí ọmọ fi pè ànẹ́bì mọ́ o kùránì clear rẹ̀ nítorí àsìkò wa. eléyìí fi hàn yí pé ẹni tá a bá fẹ́ náà gan ọmọ rẹ̀ náà tún máa wúre bí yorùbá náà ti máa sọ wọ́n ti wá wò pé ẹjá pé Usama ọmọ Zaid kọ́ bọ́ síwájú kọ́ bá ànẹ́bì sọ̀rọ̀ nípa arábìnrin yìí kí wọ́n bá gbé lọ́wọ́ fà látara àpanupọ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n sọ yìí kàlámà Usama afá Usama bọ́ síwájú wọ́n bá nẹ́bí sọ̀rọ̀ ìpè rà nẹ́bí arábìnrin yìí ara ìdílé Makhzumiyya ló ti jáde ah, má kí wọ́n gé lọ́wọ́ hmm. faqala Rasulullah sallallahu alayhi wa ọ̀rọ̀ yẹn wọ́n rí pípọ̀ ojú ànẹ́bí sallallahu alayhi wa anabi ni atashfa fi ati min hududillah tẹ́ ẹ fẹ́ máa sì pẹ̀yàn níbi ń tọ́ jẹ́ òfin ọlọ́run ọba ni òfin ọlọ́run ọba nígbà tí èso òfin mi eléyìí jẹ́ ọ̀rọ̀ náà fún gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá sọ nǹkan kan pé òfin ọlọ́run lélẹ́yìí táwọn èèyàn mọ̀ fìlà ká yìí gbé yìí pé ọ̀ ṣeéṣe ìyẹn lè yí padà jáde òfin ọlọ́run ò ṣe yí padà o lókun gbà tá a bá ti rí ẹ̀rí míì tó lè sọ fún wa pé ọ̀nà tá a tún lè gbà ṣe é leléyìí torí pé báyìí sọ iná òfin ọlọ́run bá mi lọ sọ pé ọ̀nà míì tá a tún lè gbà ṣe é wà nígbà tó wá fẹ́ lágbára níbì kan lápèjúwe nísìn àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ni fún wa ká gbà á àwa rẹ ni tí àárẹ̀ ń ṣe pé òun gan fúnra rẹ̀ mọ̀ pé òun ò tó bẹ́ẹ̀ ọwọ́ ni ah àgbọ̀dọ̀ o wọn ni kò para ìsàlámù fàwẹ́ yẹn kò padà sàn nígbà mi a rí pé tá a fi dájọ́ fún yẹn náà òfin ọlọ́run náà ni tó mi lórí pé nǹkan kan lágbára fi já sí rọrùn tàbí ìwà ṣùgbọ́n lórí eléyìí kò sí nǹkan mi náà lọ tí bá ti sí nǹkan mi yìí náà lọ àwọn nǹkan wàgbà ego ah, orí fọ́ mi díẹ̀ ìnílé kírun ọ̀hún ọ̀hún kí bẹ́ẹ̀ ni o yọ̀rọ̀ ọ̀run yẹn ti o irun lagbara rí pé bọ́ọ̀bá lè nàró wọn o bọ́ọ̀bá lè jòkó lẹ̀ gan ìyẹ̀gbẹ́ tọ́wá fi lélẹ̀ ọ̀gbọ̀dọ̀ máa kí ní ilé sàlùwà lá máa kí bẹ́ẹ̀ náà ṣe táyà máa mọ̀ wálé láà máa mọ̀ kún wa kí náà torí ìdí eléyìí ntọ́ba jẹ́ òfin ọlọ́run ànábì ní atẹ́sùwà òfin hátìmí ní tẹ́ ẹ fẹ́ máa sì pẹ̀yàn ẹ fẹ́ máa gbà yán lẹ̀ níbi tó jẹ́ òfin ọlọ́run ọba níbí. sọmọkọ́mọ lẹ́yìn náà ànábì bá dìde fa àkọ́bà ànábì bá ṣe wútúbà ọbọ̀ sórí mímbàr ànábì ṣe wútúbà sọmọkọ́l eléyìí àyè pé táwọn èèyàn bá ṣe nǹkan kan ànábì àbọ̀ sórí mímbàr abáwọn èèyàn sọ̀rọ̀ pé èsì tẹ̀sí nǹkan báyìí. òun dájú máa sọ fúnra wa ń gbà mí pé ọ̀rọ̀ wà sí ń gbà míì ó máa ń wáyé tá ànábì ọ̀fẹ́ kọ̀ rẹ ti sùn kan pé intẹ́ǹsì yóò da ànábì sọ wáyé pé intẹ́ǹsì yóò da bó ti yẹ kẹ́ ẹ ṣe kọ́ leléyìí bófin ọlọ́run ti ní kẹ́ ẹ ṣe leléyìí ànábì ó kọ̀ rẹ ti àwọn èèyàn lórí ẹ̀ omi sì máa bẹ ànábì ó ṣe general wá sí tó ṣe pé ẹni tọrọ bá bá wí ànábì ò ní dákọ rẹ ṣùgbọ́n òun náà máa yẹ pé torí òun lànábì ti sọ̀rọ̀ ànábì ó ṣe wá sí mi náà ṣe pé kò tí ẹ mọ̀ pé ẹnì kankan ṣe òun kàn ṣe wá sí general wọ́n bá rí i pé ah, ọ̀rọ̀ yìí bá wọn wí òun ni yóò lọ sí kí ni o yóò lọ yẹ bẹ̀ wò yóò sì tún bẹ̀ sí. anábì ní ìnáma alákàlẹ́dì iná kọ́bílẹ́kọ̀n ẹ lọ mà yìí pé ó mà ti kó panu báwọn tó ṣáájú yìí ó kó panu báwọn àná òkánu ìdásárìkọ́ sí àṣẹríf ìdásárọ̀kọ̀ sí àṣẹríf táwọn ẹni yìí bá jáde láàrin wọn tárakù ù wọn ó fi gẹ́gẹ́ bí ti ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè kan lẹ́ni tí ò ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ń tiẹ̀ àbí ṣẹlẹ̀ lórí nàìjíríà ni kò ṣẹlẹ̀ o báwọn èèyàn ńlá bá jalè ní nàìjíríà wọ́n mú wọn wọ́n sì fìyà jẹ wọ́n àbí ṣùgbọ́n táwọn èèyàn tí ò ní jẹ́ nǹkan ká bá jalè wọ́n fà wọ́n lẹ̀ ju wọn wọ́n mọ̀ lọ lè gbádùn ìlú èbó subhanallah kọ́lọ́ wọ́n sànù wa lórílẹ̀‐èdè a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lágbàáyé lọ́wọ́ lénìí tọ́yẹ páwọn èèyàn ń jí owó ńláńlá gbé tọ́yẹ kọ́ bọ́ òfin mú wọn irọ́ òfin wọn lẹ̀ wọ́n tó wọn lọ gbádùn sí wọn ni wọ́n travel àwọn ọmọ lọ gbádùn kọ́nà ń kọ́ sànù wa wa ìyẹn náà ó ti ṣẹlẹ̀ lójú ayé ànábì o ànábì lóhun ló kó o ó ti kó parun báwọn àtọ́ ṣáájú tó yẹ pé táwọn èèyàn ńlá bá jalè tí wọ́n bá jí nǹkan gbé fìrú ẹni bẹ́ẹ̀ lẹ̀ ṣùgbọ́n fi ń dọ̀ tí ò lágbára tí ò ní nǹkan kan tó ò ní gánígò tó wá abẹ́rẹ́ nǹkan pàtẹ yẹn jí búrẹ́dì three fifty tí wọ́n ní ẹ lọ jù sẹ́wọ̀n ọdún mẹ́wàá pẹ̀lú iṣẹ́ àṣekára ẹnìkan sì jí three hundred and fifty million wọ́n ní kó gba lọ́ọ̀yà kan béèlì ẹ̀ kọ́ máa ti lé wá nígbà tí wọ́n padà yanjú ẹ̀ wọ́n padà rí i pé ẹja fìrì ẹ̀ torí pé èèyàn pàtàkì ní láwùjọ kan wọ́n fẹ́ bó kọ rẹ̀ jẹ́ ni wọ́n sì mọ̀ pé ó jí gbé ni o torí pé ó ní lọ́ọ̀yà tó gbójú ṣùgbọ́n ẹni tó jí búrẹ́dì tíra wọn fífi náírà olówó tó ìgbà lọ́yà tẹ́lẹ̀bí náà lọ́pàá débẹ̀. ànábì ni báwọn èèyàn tí ò ní nǹkan kan tí wọ́n bá jalè láàrin wọn àwọn ọ̀lẹ́nu àwọn èèyàn tí wọ́n bá jalè àkọ́mú àlẹ́ ilẹ̀ hàt wọn á gbé òfin lé wọn lórí wọn á fìyà jẹ wọn. ànábì ni wayimullah wayimullah nínú àwọn kẹ́lẹ́mọ̀ tí wọ́n fi búra ní ìdílé àbúrò ni ànábì ni mo fi ọlọ́wọ́n ọba tó dá mi búra لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت أنا بنت بالو جسق مامي فاطمة تيسي مامي النبي صلى الله عليه وسلم لو بجالي لقطعت يدها ما زي وينيو أيوة أنا بنت في دي مولاي بي وفي الله إيه سكنيو إيه لو كلامك ما èyí ṣe pàṣẹ òfin ọlọ́run gbogbo àtòrí pé ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi kò torí pé ọ̀rẹ́ mi lélẹ́yìí òfin ọlọ́run ẹ̀ máa bí tẹ́ bá wà sílé ẹ̀ máa sọ̀rọ̀ mẹ́ẹ̀ torí pé ọ̀rẹ́ mi ni wà sí báwí torí pé ara ẹlẹ́yìí ọ̀gá mi ni òfin ọlọ́run ọba mo bá ti gbé kalẹ̀ náà ní ẹgbẹ́ ilé o nítorí kó báwọn èèyàn láyé lónìí náà àrẹ́bí sọ pé ó kó parun báwọn tó ṣáájú tó bá ti lè jẹ́ pé èèyàn pàtàkì báyìí wọ́n fi ọ̀wọ́ pé èèyàn pàtàkì ni wọ́n fi wọ̀ ọ́ wọn apọnlé ṣùgbọ́n fásitì lẹ bí ọjọ́ ìkẹta wọn ni ẹ fún eléyìí ẹ fi kíni o ẹ gbé òfin lé e lórí ẹ fi ọwọ́ òfin ẹ fi mú eléyìí fi hàn wáyé pé òfin ọlọ́run ọba wọn ti kíni wọn kì í bẹ̀bẹ̀ fún lórí ẹ̀ àwọn ọ̀bẹ̀ lọ́wọ́ ọba àlejò ọlá kọ́lọ́run kọ́ mọ́ jésù olúwa kọ́mọ jésù olúwa kọ́mọ jésù ọ̀ráyè nínú gbèsè ayé wa o ọlọ́run abẹ́ ọ́ dákunjọ́ jàre mọ́jẹ́ kí èsù ọ̀ráyè nínú gbèsè ayé wa o mọ́jẹ́ kọ́wé èsù ọ̀tẹ̀ wa o láti mọ́ lọ lè kó sí páńpẹ́ èsù láti mọ́ wá fi ọwọ́ rá òfin ọlọ́run táwọn ti fi ojú rẹ́ náà rẹ̀ biramati ya arhamu Rahman àtàwọn àtàwọn ọmọ wa ọlọ́run ti wá lẹ́ni tí wọ́n pa òfin ọlọ́run ọba mọ́ biramati ya arhamu rahmin wa sallallahu على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته